admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán aago mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíì tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes darussalafiya school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala sàràfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé olùyẹ̀ká máa lọ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí a fi ọpẹ́ fún òun náà ni ọba tí ó tún ṣe ní ọ̀rùn fún wa àti èmi àtẹ̀yìn ibi jẹ́ ká pàdé lórí ètò yín ètò wa fíkéwìlì Islam fíkéwìlì Islam ètò àgbọ́yé Islam ìta máa ń ṣe lórí ìkànnì yìí àti ní àsìkò tí a wà yìí náà àbí Allah subhanahu wa ta'ala mo tún ti dé orí ètò lónìí náà ètò àbá tó sọ lónìí náà ọlọ́kójọ ọ̀kójọ kó wúlò fún èmi tí mo sọ àti àwa náà tí à ń gbọ́ àti gbogbo àwọn tó padà máa gbọ́ ibi tí ẹnì kan kú bá rí kọ́ọ̀dù sí bí a fi ń sọ̀rọ̀ sí àbí Allah subhanahu wa ta'ala ìṣèwá ní mùsùlùmí ìdí àgbà Islam káde gba òfin islam pẹ̀lú ẹ̀ mo tún gbóyún pẹ̀lú kíkì islam asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. èyí tí mo fẹ́ bẹ̀rẹ̀ lónìí insha allah rahman òun ni agbárin èyí tí ọ̀pọ̀lọpọ̀ wa dá jù síbẹ̀ àti síbẹ̀ gan. ó dẹ̀ jẹ́ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ láìpẹ́ yìí ìgbé mùsùlùmí a jẹ́ mùsùlùmí á islam á dẹ̀ gba òfin islam náà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa eh, a kàn ń ṣe islam orí ahọ́n lásán ni a ò gba òfin ibẹ̀ kódà ìlú mi ò tiẹ̀ mọ́ bèrèdà pé bèrèdà sí pé yóò tiẹ̀ gbà òwúlẹ̀ mọ́ ó kàn ń rìn tiẹ̀ káàkiri ni kò tiẹ̀ nídìí ẹ̀ tó bá sà ti ń kẹrun ó ti gbà pé ó ti parí náà nìyẹn gbogbo ṣe wà yìí wákàtí márùn-ún ìjálítì tí ìbá jálítì ńkọ́ tí wákàtí márùn-ún nìkan ló wà nù kùrán bó ṣe tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wákàtí márùn nìkan ló wà nù àwọn àṣàdìsù rọ̀ṣùl bó ṣe tó bàǹbà yẹn tí wákàtí márùn-ún ni gbogbo nǹkan kọ síbẹ̀ ìyẹn lè díẹ̀ bá yẹn ẹlòmíì kò fẹ́ gbọ́n kankan mọ́ tó wá sí lé ní kí wákàtí márùn-ún tó wáyé pé òun àtàlọ́ọ̀ báyìí pàápàá jùlọ abala bíi tí mo fẹ́ rán mo fẹ́ bẹ̀rẹ̀ lónìí abala muamalatu tijariya abala muamalatu tijariya nítorí sopọ̀ mọ́ ọ̀rọ̀ à ń ṣòwò à ń tà à ń rà méjì ni wọn méjèèjì náà máa ṣàlàyé mo ti ṣàlàyé lórí ẹ̀ dáadáa ṣùgbọ́n àwọn ìbéèrè kan tún wá àti wípé o ti pẹ́ díẹ̀ tí mo ti ṣàlàyé lórí nǹkan yìí ó yẹ ká tún ṣe tẹ̀sídìdì rẹ̀ kíyàn tún ṣe lọ́tún fún àwọn míì tó tún ṣe súnà àbí tí wọ́n ti máa gbóòlù ẹ̀ ti àwọn náà tún lè gbọ́ níwọ̀n bá ń bẹ̀ ṣùgbọ́n máa dáìrẹ́tì yín sórí àwọn pílátífọ̀mù wa telegram ní whatsapp ní facebook ní ìwòlẹ̀ tún pé gbogbo àwọn social media yẹn ṣá màá pe nọ́mbà kan fún wa ń sìn tí má ti pe nọ́mbà yẹn fún wa ẹ máa séèfù nọ́mbà yẹn sórí android yín ẹ wá chaati nọ́mbà yẹn lórí whatsapp ni mo lórí whatsapp ni mo sọ ẹ chaati ẹ ní kí wọ́n sẹ́ǹdì àwọn líǹkì gbogbo àwọn àwọn àkáǹtì yẹn whatsapp ni telegram ni kíní kan ni ẹnì kan sẹ́ǹdì àwọn líǹkì yẹn sí mi wọ́n sẹ́ǹdì ẹ̀ sí lórí true whatsapp ni ẹ bá ti gbọ́ ọ́nú àwọn líǹkì yẹn. ẹ̀rí gbogbo àwọn lẹ́kṣọ̀ tá a máa ń ṣe ń bẹ̀ èyí náà ó lè máa gbọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kálákójọ kó jẹ́ kó wúlò fẹ́ ní kọ̀ọ̀kan wa. nọ́mbà náà mo fẹ́ pé yóò zero eight one one zero six three nine three six six zero eight one one zero six three nine three six six. náà wọ́n á sọ pé méjì ni àwọn muamalatu tijariya yẹn àwọn nǹkan tó jọ mọ́rọ̀ òwò ṣíṣe ọ̀rọ̀ business ọ̀rọ̀ kátà ọ̀rọ̀ kára méjì náà kò sí. àwọn kan bẹ́ẹ̀ tó yẹ pé èèwọ̀ ni gbọ́dọ̀ ta fi ṣòwò. ìyẹn náà pé a gbọ́dọ̀ bá mùsùlùmí díẹ̀ pé ó ń fi nǹkan yẹn ṣòwò bóyá ó ń ta ni o àbí ó ń rà ni o àbófin pawó a gbọ́dọ̀ bá mùsùlùmí díẹ̀ òun gangan fúnra ìwọ ni màá ṣàlàyé lórí ẹ̀ màá sọ àwọn nǹkan yẹn níwọ̀nba lásìkò bá gbà mí màá dẹ̀ mẹ́rin lórí ẹ̀. ìkejì òun ni àwọn nǹkan tó yẹ pé nǹkan kan ló sọ di èèwọ̀ nǹkan yẹn gangan tá a fi ń ṣòwò yẹn kì í ṣe èèwọ̀ nípìnlẹ̀ ẹ̀tọ́ ni a lè rà a lè tà a lè rówó lórí ẹ̀ ṣùgbọ́n nǹkan kan lè ṣẹlẹ̀ síbẹ̀ a lè máa ṣe nǹkan kan bẹ́ẹ̀ kó padà sọ́dé wọ̀ tàbí méjèèjì yàtọ̀ síra wọn alákọ̀ọ́kọ́ ni wípé ìwọ gángan wulẹ̀ ni a rí mùsùlùmí kan kó máa tà a rí mùsùlùmí kan fi ṣòwò kó máa pawó ń bẹ̀ rí Allah òun gangan fúnra ẹ̀ ló sì lófin pé ìwọ ni sáni bí bẹ́ẹ̀ fún wa ní ìròyìn pé àlọ́ sọ fún un pé ìwọ nìkan ni mùsùlùmí tá a bá bá ń bẹ́ẹ̀ tó lóun kírun tó lóun gbààwẹ̀ yóò kó àbámọ̀ láì kàámà kódà yóò kó láyé bí ìbàyẹ̀ gan abálọ̀ bá fẹ́ ìkejì ni pé ẹ̀tọ́ lòun àlè tà á àlè rà á àlè fi ṣòwò àlè rówó ń bẹ ṣùgbọ́n àwọn nǹkan kọ̀ọ̀kan lè ṣẹ́rí wá síbẹ̀ a lè máa ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan ń bẹ tó lè padà sọ nǹkan yẹn dè wọ̀ méjèèjì ti yọ alákọ̀ọ́kọ́ tí mo máa fẹ́ bẹ̀rẹ̀ oníta kọ̀ọ̀kan yẹn ó ni àwọn nǹkan tó yẹ pé sẹ̀rí àwulẹ̀ ṣe lé ìwọ̀ gangan agbọ̀dọ̀ débẹ̀ ìwọ̀ gangan ló ń gangan fún rẹ̀ agbọ̀dọ̀ máa ta agbọ̀dọ̀ máa rà agbọ̀dọ̀ bẹ́ẹ̀ ni mùsùlùmí ní díẹ̀ láti máa ṣe kódà ẹ kí n sọ fún yín àwọn nǹkan yẹn tí sẹ̀rí ìwọ̀ ni agbọ̀dọ̀ ta agbọ̀dọ̀ rà yẹn nínú sẹ̀rí òfin àlọ́ kò ní ìtumọ̀ ẹ̀ ni pé ó wà valueless kò ní value níbi pé tá a bá rẹ́ni tó bà nǹkan yẹn jẹ́ ó bú tí nǹkan yẹn bàjẹ́ lọ́wọ́ ẹ̀ sẹ̀rí ẹ̀ ò ní dájọ́ fún ẹni yẹn pé lọ fún ẹni yẹn láàrọ̀ padà láyé kò ní dájọ́ fún kò ní dájọ́ fún kí fún alápèjú ẹni sí kó lè bá yé bóyá nìsín ọtí mo bọ̀ wá síbẹ̀ o mo kàn fẹ́ fún alápèjú rẹ ni ni a kì í ta a ò kì í rà a ò kì í lò a ò kì í fi ń tajà a kì í fi ń rajà ọtí àwa rí ẹnìkan tó wá gbé ọtí yẹn ó wá fọ́ lọ́wọ́ ẹ̀ gbogbo ọtí wá dànù ojú títí ń ṣe kẹtíkẹtì pẹ̀lú omi ọtí wọ́n á gbé lọ sí kóòtù ṣẹ̀ríà adájọ́ ṣẹ̀ríà ò ní dájọ́ fún ẹni tí ẹ ti fọ́ lọ́wọ́ ẹ̀ yẹn wípé yá lọ dá ọtí ọlọ́tí padà àbí lọ fún ẹni tó lọ ti lówó ìyẹn náà ń pè ní pé ليس له قيمة ليس لها قيمة إن كان يو ní fọ́ọ̀lù nù sẹ̀ríà níbi pé tá a bá rẹni tó bàjẹ́ àbí tá a bá rẹni tí nǹkan yẹn bàjẹ́ lọ́wọ́ ẹ̀ wọn ò ní dájọ́ fún pé lọ́ọ́ rà míì fún tó burú jáde kìí ṣe yẹn nìkan ṣíṣẹ̀dá bá ti pe nǹkan léèwọ̀ jíjẹ rẹ̀ lílò rẹ̀ títà rẹ̀ rírà rẹ̀ ó ti dèwọ̀ náà nìyẹn ẹ̀mú dání báyẹn o tó bá ti lè mú ṣẹ̀rí àti sọ pé nǹkan yìí èèwọ̀ ni ẹ ò gbọ́dọ̀ ta tàbí kó sọ pé èèwọ̀ ni ẹ ò gbọ́dọ̀ mú àbó sọ pé èèwọ̀ ni ẹ ò gbọ́dọ̀ jẹ àjẹ́ pé ńgbà náà tó bá ti lè sọ bẹ́ẹ̀ ó ti kó sínú pé a gbọ́dọ̀ lò ó ti kó sínú pé a ò gbọ́dọ̀ ta ó ti kó sínú pé a ò gbọ́dọ̀ rà ó ti kó sínú pé a ò gbọ́dọ̀ mú once tó ti lè pèlè wọ̀ ó ti kó sínú. ìyẹn làdíbi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam yẹn ló ń sọ fún wa nínú hadith tó wà ní sunan abi dawud kálọ̀kà mẹ́ sunan abi dawud ẹlọ́ka bíi three thousand four hundred and eighty-eight three four eight eight ẹlọ́ka hadith yẹn mẹ́ ẹ̀mọ́tá níbi sọ àníbi ni wa inna allaha azza wa jal ala qawmin akla shay harrama samana àníbi ni ẹ jẹ́ kí n sọ fún yín o tí àlọ́ wùlúwa wa tó bá ti lè ṣe nǹkan kan léèwọ̀ fáwọn ìjọ kan tó bá ti lè ṣe léèwọ̀ fún wọn pé ẹ má jẹ o àbí ẹ má mú o àníbi tó bá ti lè ṣe léèwọ̀ báyẹn harrama aleihim samana àjẹ́ pé ńgbà náà fífi ṣòwò rẹ̀ ìpawó ń bẹ̀ òun náà ti dè wọ́n nìyẹn. amúyàn náà dání báyẹn nítorí àsìkò nǹkan àkọ́kọ́ pé kí ìwọ gẹ́gẹ́ gẹ́gẹ́ lò ó gẹ́gẹ́ fún rẹ̀ <laughs> allah akbar wàláhì àwa mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wa à ń forí ọ̀ka ọmọ orí ọ̀ka tó kéré ìtọ́jú orí ọ̀ka ni yóò dáa ní tiẹ̀ mọ orí nǹkan tá a lè sọ ká fi ń họmú ọ̀rọ̀ mùsùlùmí mi tún ju orí ọ̀ka kó fi ń họmú lọ òun ni òkú gbèdé tí láwọn bá ń pè ní alimẹ́yìíta alimẹ́yìíta òkú gbèdé ẹran tó kú fúnra ẹ̀ ẹ̀ ń pè ní ẹran tí ò bọ́ bẹ̀ ẹran tí mọ́tò gbá tó kú ẹran tó jábọ́ látòrí òkè tó kú fún rẹ̀ ẹran tó yẹ pé okùn ló fún lọ́rùn pa ìgbà tá a dé bẹ́ẹ̀ báyìí ó ti kú fínfín kò bọ́ bẹ́ẹ̀ mọ́ wàláì àyèmóye mùsùlùmí ti ń jẹ àyèmóye mùsùlùmí tó ń tà àyèmóye mùsùlùmí tó ń rà àyèmóye mùsùlùmí tó fi ń ṣòwò wàláì làlù gbogbo nǹkan tó jọmọ́ dúdú á dùn nǹkan yẹn adìyẹ ni o tòlótòló ni o kìnnìkan ni o ẹran ni o màálù ni o gbogbo tó sàjẹ́ pé inú sẹ̀rí à lè jẹ́ pẹ̀lú pé ká dù nǹkan yẹn wá kú fún rẹ̀ kò bọ́ bẹ́ẹ̀ èèwọ̀ ni àgbọ̀dọ̀ jẹ́ èèwọ̀ ni àgbọ̀dọ̀ ta èèwọ̀ ni àgbọ̀dọ̀ ra mélòó mélòó wọ mùsùlùmí tó ń rarú ọjà báyìí ẹlòmíì ó ní ilé oúnjẹ kò sí nǹkan tí máa ń wá láyé rẹ̀ ju adìyẹ àwọn chicken tó ti kú lọ òní máa rà torí pé yóò lẹ́sìn ìlú Ah, bó ló ti fẹ́ yanjú ara ẹ̀ lálùkì àmà báyìí tó mọ̀ pé iṣẹ́ tó ń ṣe yẹn oúnjẹ tó ń tà yẹn òun ta ìrẹsì òun ta màlà òun tẹ bà halali ni àbí ṣùgbọ́n òkú nbẹ́tẹ́ tó ń tà yẹn tó ń rà yẹn ó ti sọ́ di haram báyìí haram lòun ìwọ ni sùnmí ò gbọdọ̀ dédìí òkú nbẹ́tẹ́ ẹ bá ń sin ẹran àbí tó ń sin nǹkan ọ̀sìn tí nǹkan yẹn wá kú tí ó padà bọ́ bẹ̀ mọ́ ẹ lọ jùúnù ni kò wúlò fún anything nínú jùnú náà ha àdó owó tí mo fi rà á ìgbọ́dọ̀ mọ́ta àdó owó tó fi rà á tó mọ nǹkan tí àlọ́ fi ṣe fún ọ tí nǹkan yẹn fi kú ni tó mọ̀ pé gbogbo nǹkan tí àlọ́ bá ń ṣe ló ní ìdí pàtàkì kan tó lè má hàn sí ọ ṣùgbọ́n ó hàn sí àlọ́ subhanahu wa ta'ala tí kò bá jóore fún ọ ni àlọ́ ò ní ṣe nǹkan yẹn fún ọ èyí ṣe tó fi òfin ọba tó dá ọ kalẹ̀ kò dẹ̀ fẹ́ máa lò fẹ́nu ẹ̀ apàdà wá ṣe bísímìlà ju àlejẹba yẹn ṣùgbọ́n ó ti kú fínfín ọ àgbọ́dọ̀ jẹ́ o a ò gbọ́dọ̀ ta o àwa náà wọn gbọ́dọ̀ wá gbé bá wa ara òdì ni ẹlẹ́ẹ̀kejì ẹ̀jẹ̀ máa ń pè ní blood ẹ̀jẹ̀ tá a máa ń gbé lára ẹran tá a bá du ẹran wàláhì àwọn míì máa ń gbé ẹ̀jẹ̀ yẹn wọn àníjẹ́ kó dáa lẹ̀ tó ń kọ́ lẹ́sẹ̀ nìyẹn kéésì kí àbíkí lẹ́ máa ń pè náà àwọn èèyàn ń ta ẹ̀jẹ̀ yẹn tí ó di mi bàbá ṣe ń ṣe táwọn èèyàn ń ra pè ní sìnkín àbí nǹkan àwọn èèyàn ń jẹ́ ń jẹ́ yóò jẹ ẹ̀jẹ̀ ó ti ni bẹ́ẹ̀ náà ni ẹlẹ́dẹ̀ ṣe ń pè ní ṣé kọ́ lẹ́ ń pè ní ẹlẹ́dẹ̀ ìwọ ni àgbọ̀dọ̀ jẹ mo dẹ̀ ti sọ àdìsí lẹ́ẹ̀kan wípé ká a ò gbọdọ̀ rí mùsùlùmí kan jẹ́ pé òwò ẹlẹ́dẹ̀ ló ń ṣe ẹlẹ́dẹ̀ wà bímọ lọ yóò máa ta yóò máa rówó ń bẹ̀ kò gbọdọ̀ sí ń bẹ̀ àbí kò dà pọ̀ mọ́ òwò ẹran rárá ilé máa sin màálùú ẹ̀tọ́ lòun máa sin àgbò máa sin ràkúnmí máa sin ẹṣin àmọ́ ká wá rí ọkẹ́ ẹlẹ́dẹ̀ wà ń bẹ̀ àbí ọ̀wọ́ ẹlẹ́dẹ̀ nìkan ló ń sìn èèwọ̀ ní lọ́jà wọn bẹ̀ mùsùlùmí yẹn ó kábàámọ̀ láì pè á mà tó le gan àtàyé ń bìbáyé gan. ilé rí ọ̀rọ̀ yìí ti dárúkọ nǹkan mẹ́ta báyìí o o ti dárúkọ òkú ńbete o ti dárúkọ ẹ̀jẹ̀ o ti dárúkọ ẹlẹ́dẹ̀ lè rí ẹ ẹ lọ sínú suratul Maida Quran chapter five ẹ lọ káyà ẹlẹ́kẹta Allah sọ yìí pé hurrimat alaykumul maita Allahu akbar ó ní òun Allah gángan fúnra òun òun ṣe òkú ńbete léwọ̀ fún yín bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ yíṣọ́ nìkan wà dáàmù àtẹ̀jẹ̀ ẹ̀ gbọ́dọ̀ jẹ́ wà láṣìmọ̀lẹ̀ kìí sí i àti ẹlẹ́dẹ̀ náà ẹ̀gbọ́dọ̀ jẹ́ ẹ̀gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́dẹ̀ ó lóun gẹ́gẹ́ ló ń ṣe léwọ̀ fúnra o àlọ́ ò ṣe nǹkan léwọ̀ fún wa àwọn ọmọ èdè èèyàn àdèmí ṣe táwa náà lè gbarú ẹ̀ wọ́n ṣe lóko àlọ́ ọba alágbára ọba tágbára tó ní agbára tányányá ẹjẹ́ ajá wọn bẹ̀rù ẹni mùsùlùmí tí bá ń jẹ òkú ń àbó ń ta àbó ń rà àbó ń ta ẹ̀jẹ̀ àbò ń ra ẹ̀jẹ̀ àbò ń jẹ ẹ̀jẹ̀ àbò ń tẹran ẹlẹ́dẹ̀ àbò ń rẹran ẹlẹ́dẹ̀ àbò fi ń ṣòwò kí mùsùlùmí yẹn jáwọ́ ń bẹ̀ kíákíá báyìí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi náà tẹ́ ẹ bá lẹ́bí ẹni ìyá ẹni bàbá ẹlẹ́gbẹ̀ẹ́ lábò tí ń ṣàwọn iṣẹ́ yìí ẹ sẹ́ǹdì àwọn nǹkan yìí sí bóyá à ń bẹ àlọ́ pé kó jọ fi mànà látara rẹ̀ torí pé yóò lè lálùkì àmọ́ fún ẹni ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn owó tó bá ń rí ń bẹ̀ ó ti di àrámu owó yẹn náà ló fi tọ́yàwó owó yẹn náà ni ó fi tọkọ owó yẹn náà ni ó fi tọmọ owó yẹn náà ni ó fi rán ọmọ iléèwé owó yẹn náà ni ó fi rán ọmọ skul owó yẹn náà ni ó fi máa ra aṣọ òun náà ni ó fi máa ra bàtà òun náà ni ó fi máa kọ́lé ha gbogbo nǹkan yẹn níṣẹ́ ó ti kó báwọn nǹkan yẹn ó ti di haram tí ẹni yẹn náà tó bá fẹ́ lọ hajj owó yìí náà ni ó kó tó fi lọ wọ́n ti nǹkan tí ó kó bá ìgbésí ayé ẹni ó pọ̀ kẹ́ jàjà wọn bẹ̀ kí n nínú nǹkan tẹ́ pé a ò gbọ́dọ̀ jẹ a ò gbọ́dọ̀ mu a ò gbọ́dọ̀ fi ṣòwò òun ni alifọ́mùrù wa tá à ń pè ní ọtí gbogbo ìran ọtí pátá tìrìtìrì ni o fọ́fọ́ ni o five five ni o ọtí ọmọdé ni o ọtí àgbà ni o ọtí nìkan ni o ìdẹ́gbẹ́ ọtí àdúrà gbogbo ẹ̀ kò sí ọtí àdúrà kankan ọtí èpè gbogbo ẹ̀ kò sí ọtí àdúrà kò sí ọtí àgbà kò sí nǹkan báyẹn gbogbo ọtí pátá gbogbo ẹ̀kọ́ ọ̀dá ìwọ nínú ṣẹ̀ríà Allah subhanahu wa ta'ala nígbà tí ṣẹ̀ríà dẹ̀ ti pèlè ìwọ yẹn a gbọ́dọ̀ mú mo ti sọ fún alẹ́ kan ẹ lọ́ka hadith ẹnu súnmọ́ nàbí Dawud mo ti kó tiẹ̀ three thousand four hundred and eighty eight tí ṣẹ̀ríà bá sọ pé ìwọ ní nǹkan yìí ẹ ò gbọ́dọ̀ jẹ o àbó sọ pé ẹ ò gbọ́dọ̀ mú ìtumọ̀ ẹ̀ náà ni pé ẹ ò gbọ́dọ̀ ta ẹ ò gbọ́dọ̀ gbowó lórí ẹ̀ ilé rí i pé ọtí èèwọ̀ ni a gbọ́dọ̀ fi ṣòwò a ò gbọ́dọ̀ jẹ a ò gbọ́dọ̀ mú a gbọ́dọ̀ fi lo oògùn àìfọ̀tí lo iṣẹ́ ìdíje àfa òun lọ pé ah, àfa lòun lóòótọ́ òun fọtí posẹ́ o àwùjọ ilẹ̀ ìṣẹ̀tọ́ ni ojú eléyìí túmọ̀ sí pé òpin ayé ti dé ẹjẹ́ a lọ sínú suratul Maida kan náà one chapter five ẹ lọ ka àyà náìtì ẹ ẹ lọ síbi àyà náìtì gàgàn alọ́ ni ya ayyuhal ladhina amanu ẹ̀wọ̀n kan ẹ̀wọ̀n bá lọ sí pé wa ó pe njẹ́ ẹjẹ́ olùgbàgbọ́ òtòtò njẹ́ ẹjẹ́ mùsùlùmí dáadáa kí ló fẹ́ sọ fún wa kí ló ń pè wá lé lórí alọ́ọ̀ ní innama al-khamru wal-maisir alọ́ọ̀ ní dájúdájú ọtí ìwọ ni o wal-maisir tẹ́tẹ́ ẹ̀yin tí ẹ máa ń pa mí fún tẹ́tẹ́ yẹn wàláhì bẹ́ẹ̀ ni ní ń pa ni o bẹ́ẹ̀kún ní ń gbà mí ni o bíbi ògóró ẹ̀yìn ló ń ro mí tí n ń gbọ́ àwọn ọ̀rọ̀ tẹ́tẹ́ yẹn táwọn yẹn ti wá mọ̀dánáìsì ẹ̀ wọ́n mọ̀ gba ah, ẹ̀yin lẹ jẹ fifty thousand ẹ̀yin lẹ jẹ one fifty ẹ̀ eh, ọlọ́run ṣé o èmi ò tún mọ̀ sí alihamudulilayi alihamudulilayi ah ó bọ́ sí ó bọ́ sí ó bọ́ sí kòǹgẹ́ ah kò bọ́ sí kòǹgẹ́ wàláì kò bọ́ sí kòǹgẹ́ ìyá ló bọ́ sí kòǹgẹ́ fún ẹ̀yin tẹ́tẹ́ tẹ́tẹ́ ẹ̀tún wá pè ní tẹ́tẹ́ oríire bó lẹ́sìn lè máa fi oríire ròyìn tẹ́tẹ́ ní àwọn mi kò yé mi ibi tẹ́ ti rí ibi tẹ́ ti rí adjective tẹ́ fi ròyìn ẹ̀ àwọn bàbá tiwa tí ò tí kò tí ẹ̀ sí àwọn bàbá tí ò tí ì pẹ́ gan ni wọ́n máa ń sọ pé tẹ́tẹ́ máa ń tẹ́ èèyàn ni ìjà máa ń sọ nìyẹn kì í sáwọn bàbá wa gan kì í pẹ́ gbogbo ẹsẹ̀ dàrú mẹ́yìn mùsùlùmí lọ́wọ́ ni àwa ń gbórúkọ mùsùlùmí náà lórí rédíò wọ́n wá ń pè pé òun ló jẹ tẹ́tẹ́ òun náà wá ń ṣe alihamudulilayi alihamudulilayi ó bọ́ sí kòǹgẹ́ ó bọ́ sí àsìkò wọ́n wá ń dúpẹ́ lórí ẹ̀ṣẹ̀ ó fi five hundred ń fi ń jẹ fifty thousand ó fi five hundred ṣé ẹ ti gbàgbé ńgbà kan táwọn ọmọ Ìgbò tó máa ń fi tírọ́ọ̀kì káàkiri abẹ́ ẹ ti gbàgbé ni tí wọ́n máa fi kíní káàdì yẹn káàdì ìdáyìn táwọn yẹn máa ń pè yẹn òun náà fi máa ń táǹgà náà lọ́hùn ẹ wo ìgbà yẹn tí gbogbo èèyàn fi mọ̀ pé nǹkan burúkú ni tẹ́tẹ́ wọ́n mọ̀ ní tẹ́tẹ́ máa ń tẹ̀yàn kódà ẹni tó bá ní ọmọ tó kówó ránṣẹ́ tó fi ta tẹ́tẹ́ ń náà lọ wọ́n fẹ́ lu ọmọ yẹn yín lọ́rùn ẹ ti gbàgbé ni gbogbo ẹ ti atán lórí wa náà nìyẹn ni àti sáré gbàgbé tabatẹ àwọn agbàgbé sáwọn agbàgbé ayé àkùnrin agbàgbé hadith anabi ni èèwọ̀ ní tẹ́tẹ́ ẹ̀ bá máa ta lórí fóònù ẹ̀ bá máa ta ní ilé iṣẹ́ fóònù ẹ̀ bá máa ta níbì kan ẹ̀ bá máa ta lórí newspaper ibi tẹ́tí rẹ̀ máa ta ẹ̀ bá pè lórúkọ ẹ̀ bá pè ní kinní kan nàìjà ẹ̀ bá pè ní kinní kan káṣí gbogbo tẹ́ bá rí ẹ pé ẹ tẹ̀ ń tẹ́ tó máa jẹ ẹ̀ ń fi five hundred naira ń fi jẹ one fifty ń fi jẹ two hundred ẹ̀bẹ̀ wà láyé nìkan tó fi owó tẹ́tẹ́ ó fi gbẹ̀rẹ̀ àgbo léyà ibo <laughs> ibo ló sọ fọlọ́ ibo ló sọ fọlọ́ kó o ti rẹ́rìn léyà yẹn sọ fún mi náà ẹran tó fẹ́ pa fún léyà tó jẹ ní ti tẹ́tẹ́ yẹn ibo ló sọ fọlọ́ pé ọ̀gbọ́ ìwọ ọlọ́run ibi tẹ́tẹ́ mo ti rẹ́rìn tí mo fẹ́ pa fún ọ ẹnìyẹn náà ó dẹ̀rìn ìdùbúlẹ̀ léyà àbí yóò ní bísímilà lọ àgbà alẹ́ o alọ́ ní innamal gbà tó ka gbogbo rẹ̀ tó dé parí aya yẹn sọ́tù mẹ́rin aya náìtì alọ́ ni oríje sùn mí ní amẹ́lì ṣẹ̀tàn ẹ̀jẹ̀ nílò alọ́ ni ìpín ní gbogbo ẹ̀ iṣẹ́ ìpín ní ẹ̀ mẹ́tẹ̀ẹ̀dì alọ́ ni mí ní amẹ́lì ṣẹ̀tàn iṣẹ́ ṣẹ̀tàn ni kìí ti ṣe ní rè fàjìtànìbù alọ́ ni ẹ̀ jìnà sí ẹ̀ jìnà sí ẹ̀ mẹ́tẹ̀ẹ̀dì ẹ̀ làálàkùn tó fi ṣòro tẹ́lẹ̀ bá sóríire ẹ̀yà tàìkìámà ó mélòó báyìí ó di ẹlẹ́ẹ̀karùn-ún nínú nǹkan tó yẹ pé ìwọ ni a ò gbọ́dọ̀ jẹ a ò gbọ́dọ̀ ta a ò gbọ́dọ̀ fi ṣòwò ó ní kílẹ̀ǹpé olóńgbò àwọn míì máa ń pè ní mùsù ẹranko tó máa ń bá wa gbélé yẹn tó máa ń pè kú ẹ ti máa mùsù àti ajá dọ́ọ̀gì àbí a ò gbọ́dọ̀ jẹ a ò gbọ́dọ̀ fi ṣòwò a lè ní mùsù sínú ilé o but bí torí pé tá a bá fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ bí bí kankan bùn wá fún wa ètò ká rà èèyàn gẹ́gẹ́ fúnra ẹ̀ ò lè máa ta mùsù ìwọ náà ò lè máa ra mùsù ẹ ń bá fẹ́ ní mùsù sínú ilé bóyá torí pé ẹnìkan ń sìn dákun fún mi ní mùsù kan bẹ̀rùn èmi náà ikú pọ̀ nílé mi kò sí wàhálà a lè sìn nínú ilé ṣùgbọ́n a ò lè jẹ a ò dẹ̀ lè tà á bẹ́ẹ̀ náà là jáná ilé rí ẹ̀ sábà lọ sínú Sahih Muslim níbi one thousand five sixty nine one thousand five sixty nine ànábì wọ́n sọ̀rọ̀ àlè wàlè sọ̀lá àwọn sàbí sọ pé ànábì sọ pé náà ànsámẹ́nì dànù wọ́n ní ànábì kọ̀ fún wa tí a ò gbọ́dọ̀ máa ṣòwò ẹ̀jẹ̀ ẹ̀ mo ti sàrẹ̀ lẹ́ẹ̀kan bákan náà wàsámẹ́nì ìpẹ̀lẹ̀ a ò sì gbọ́dọ̀ máa fi ajá a ò gbọ́dọ̀ máa fi ṣòwò a gbọ́dọ̀ máa fi ṣòwò àdìsí tí mo sọ tán yìí ẹ lọ kàánú sọ yìí Bukhari wọn bẹ bí five thousand nine sixty two ó ti clear nísìnyí pé ajá àìmọye ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí fi ń ṣe ajá yóò máa fi kéèjì irin kan báyìí yóò máa fi gbé káàkiri yóò máa fi irin halẹ̀ yín yóò máa tajá káàkiri ẹlòmíì yóò máa ẹlẹ́dẹ̀ kò dáa o bákan náà ilé ẹ̀rí wa pé a gbọ́dọ̀ fi olóńgbò a gbọ́dọ̀ ṣòwò rẹ̀ tábà lọ hadith kan wà ní sọ̀rọ̀ muslim one thousand five sixty one one thousand five six nine one thousand five six nine abu zureir náà pèsè abẹ́yẹn sọ abẹ́yẹ ó ní sàálìtù jábìrán àǹfààní ìkẹlẹ ó lóun lọ bá sàbí kan wọn pe sàbí yẹn ní jábìr sàbí kejì yẹn wọn pe ní jábìr bùn abdullahi ó lóun wá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló mọ̀ láti bí sọ fún wa nípa ìmáa ṣòwò ajá wọ́n sì náwó àti ìmáa ṣòwò olóńgbò mùsù àbúṣùbẹ́ ó ń béèrè lọ́wọ́ jábìrù báyẹn pé kí ló mọ̀ sọ kí ló mọ̀ táwọn ibi sọ lórí ìmáa ṣòwò ajá àti ìmọ̀sowó sínáwó tí wọ́n ń pè ní musu àbólóńgbò tí àwọn olóyìnbó ń pè ní card. olánibí sọ pé jájàrọ̀ nàbí yìí sallallahu alaihi wasallam àǹdà àlùkà ó ní á ah, jábì wá ń yára o ànábì ilé wa kó ń bẹ́ẹ̀ pa àgbọ̀dọ̀ ṣe ó lé wa kó ń bẹ́ẹ̀ gbé àgbọ̀dọ̀ ṣe tàbí márùn àbí mélòó mo ti dárúkọ báyìí nínú nǹkan míì tó jẹ́ ìwọ̀ á gbọ́dọ̀ fi ṣòwò á gbọ́dọ̀ bá wa ń bẹ̀ òun ni máa ta èrè eré àbí ìmọ̀ ta àgbélébù ẹ̀kí ni kọ́ọ̀ṣì àbí àgbélébù àgbọ̀dọ̀ máa ta bákan náà àgbọ̀dọ̀ máa ta eré gbogbo ẹ̀yin tẹ́ pé àbí àwòrán àwòrán àwọn nǹkan tó lẹ́mìí bí àwòrán èèyàn àwòrán ẹranko tó jẹ́ complete one òun lẹ̀ ń ṣe níṣẹ́ ni o àgbọ̀dọ̀ dídì ẹ̀ àgbọ̀dọ̀ jìnnà síwájú àwọn kaba yẹn lábẹ́ òfin àwọn nǹkan yìí àníbí wọ́n sọ̀rọ̀ lọ́sánná ó ní ládàá dẹ́kun lè màláìka tó báyìí tán ó ní àwọn màláìka ò ní wọ ilé kan tí kì í kẹlùbù tí ajá bá wà ń bẹ wọ́n á láta sọ̀rọ̀ àti àti ẹ̀ tí àwọn àwòrán àwọn ère àwọn àwòrán àwọn ẹranko àwòrán èèyàn tó jẹ́ complete body tó bá wà ń bẹ àníbí sọ pé àwọn màláìka ò ní wọ bẹ sọ eléyìí náà ń jẹ́ ká mọ̀ pé ìwọ̀ lòun náà àwọn kan ń gbẹ́gi wọ́n máa ń fi àmà wọ́n máa ń fi gbé ère àwọn nǹkan tó lẹ́mìí bí àwòrán èèyàn ni mò ń sọ o àbáwòrán ẹranko tó bá yẹ pé bí igi ni wọ́n ń gbẹ́ wọ́n ń gbẹ́ igi wọ́n ń gbẹ́ òkúta kò sí wàhálà tó bá àwọn nǹkan eyín bí àwòrán nǹkan tó lẹ́mìí àgbọ́dọ̀ jẹ jẹ gbogbo nǹkan báyìí tó lẹ́mìí àgbọ́dọ̀ jìnnà sí àyàfi ṣẹ̀rí àyọ àwọn nǹkan wọ́n ń pè ní àdúmà àdúmà nínú ṣẹ̀rí àpò òun ni àwọn nǹkan táwọn ọmọ kéékèèké wọ́n fi máa ń ṣeré àwa ń pè ní bèbí àtàwọn nǹkan míì tó jẹ́ àwọn nǹkan ìṣeré ọmọdé tó jẹ́ pé òun náà ní kọ́ńpìlìtì àwòrán nǹkan tó lẹ́nu bóyá ẹyẹ ni bóyá èèyàn ni bóyá kìnnìkan ni ẹ máa ń bèbí bá ṣe máa ń ṣe yẹn àtàwọn nǹkan míì ìgbàlódé tó ń ṣe tó jẹ́ nǹkan ìṣeré ọmọdé kò sí aburú bí yẹn ṣẹ̀rí àyọ̀ yẹn kó ń bẹ pé hadith kan tó wà àdìsí ìyá wa Aisha ni Aisha nígbà tó wà lọ́mọ kékeré ó ní kuntu alabu bil banat Aisha ní òun máa ń fi àwọn nǹkan bìbí yẹn òun máa ń fi wọn ṣeré ẹ̀yìn dá nàbí yìí sallallahu alaihi wasallam táwọn ibi gan máa wà ń bẹ̀ ń gbà mí tó wọn dẹ̀ máa fi ṣeré ó ní wàkánà ní sọ̀wá ìbùyàlà àbùnàmá yìí ó ní òun tún ní àwọn ọmọ kéékèèké míì gan táwọn náà tìjọ máa ń ṣeré táwọn máa fi àwọn bèbí yẹn táwọn máa fi ṣeré ó ní fàkánà rasulullah sallallahu alaihi yàtọ̀kọ̀ mọ́àná minhu ó ní kí ànábì bá ti wá wọlé báyìí bí táwọn ti ń fi bèbí yẹn ṣeré àtòun àtàwọn ọmọ kéékèèké yòókù ó ní táwọn bá ti wá ń fi ṣeré báyìí táwọn bá ti wá wọlé àwọn yòókù òun yẹn wọ́n sáré kó bèbí yẹn pamọ́ gbàtà bá ti rà ànábì wáyé sọlìbù hùnà tó bá ti wá kó pamọ́ ànábì wà kó fún un padà yóò wà kó fún un padà ìsọlìbù hùnà ìlàjà ànábì wà àwọn tó wà fi ṣeré lọ padà ìyẹn túmọ̀ sí pé àníbi sọ̀rọ̀ rẹ̀ sẹ́lá ó rẹ̀kọ́mẹ́ndì yẹn pé kò sí ọbẹ̀ bẹ̀ kódà hadith kan bẹ hadith iná kan náà ń bẹ nínú súnáni àbí Dawud níbi four thousand nine thirty two alibàmọ̀ pé kò sí àwọn nǹkan ìṣeré ọmọdé yẹn ń bẹ̀ jẹ́ àníbi lọ sí gosot Tabuk ojú ogun kan náà pè ní Tabuk wá dé pàtó wá dé láti bẹ̀ ọ̀fíìsà wọ́tí àṣìtìrún ó wá bá ikọ́tìn ó wá bá lójú ọ̀nà lójú ọ̀nà lé fàhábàtìrí atẹ́gùn wa gbé kọ́tì yẹn báyìí atẹ́gùn fẹ́ ẹ̀mú tàtẹ́gùn bá fẹ́ nǹkan yóò ṣiṣẹ́ gbẹ báyìí bá níbi ṣe rí àwọn nǹkan bíi bèbí nǹkan kan táwọn ọmọ kékeré máa ń fi ṣeré yẹn àníbí bá rí níbi ẹgbẹ́ kan báyìí bá níbi ṣe wá rí àníbí wá di Aisha pé wà Aisha má hàdá kí leléyìí kọ́ ọ̀lẹ́tì bànáàtì Aisha ni àwọn nǹkan bèbí ìṣeré mi ni àníbí ni ó ké àníbí wá ní èwo wá lélẹ́yìn ti tiẹ̀ tó dàbí ẹṣin yìí tó tún wá ní iyẹ̀méjì Aisha wa sọ pé bẹ́ẹ̀ ni ẹ̀sìn ni nǹkan tán ṣe ní ìfọ́ọ̀mù ẹ̀sìn wá ní ìyẹ́ méjì ni ànábì wa sọ pé ṣé ẹ̀sìn tún máa ń ní ìyẹ́ ni àyíṣà wa sọ pé amma sẹ̀mẹ́ta annali sulaiman na khaylan laha janahan ah, àyíṣà wa ni pé ṣó o gbọ́ ìtàn ànábì sulaiman rí ni pé ó ní ẹ̀sìn kan tó ní ìyẹ́ méjì fàdọ́ṣìkà ànábì sọ̀rọ̀ sẹ́nà ànábì rẹ̀ ànábì wa sọ̀rọ̀ mọ́ tó túmọ̀ tó bá lẹ́mìí báyẹn tó bá jẹ́ pé nǹkan ṣeré fún àwọn ọmọ kéékèèké ọjọ́ ti lọ inshallah ta'ala á tẹ̀síwájú lè ti ń bọ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá lówó lọ́ tá a wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàtọ́ pakitimẹ́lẹ̀ kẹgbẹ́ ó dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni. david u quran quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́. tàgbàtọ̀ dọ́kọ̀ kùnrin obìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen ògúndàrí lọ́ọ̀yẹ̀ road five masfala yana bikẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji. tẹlifon zero zero eight five two three seven one five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ lọ́gbẹ̀kọ́ mẹ́.